dọ́là tí àwọn Awólọ́wọ̀ lò láyé ọ̀fẹ́ mọ̀ sẹ́ńtò lóru. àwọn Yorùbá tó dájà lẹ̀ láàrin Aolẹ̀ àti Àfọ̀njá àwọn náà ìjà burúkú ọ̀hún náà ló tún kọ̀ntínú. ọ̀tẹ̀ ìwọ ojú mi èmi ojú ọ̀tẹ̀ ń bẹ̀lẹ̀kún lọ́bẹ̀sàárín Awólọ́wọ̀ àti akintola, akintola ọmọ Ògbómọ̀ṣọ́ Awólọ́wọ̀ Ìjẹ̀bú èdè wọn yéra wọn wọ́n jọ ń jẹ wọ́n jọ ń mu Akíntọ́lá gba Awólọ́wọ̀ lọ́gàá ẹ̀ Awólọ́wọ̀ ó sì gbà pé áà ẹ kìí ṣe tí ọba sọkùnrin mi ń lé ọkùnrin lakíntọ́lá nípa kásẹ̀ kàmpéè àwọn yẹn gbóná ọgbọ́ yorùbá ó sì gbọ́ haúsá bíi kẹ́tẹ́kẹ́tẹ́ <laughs> àwọn ọmọlà ògbóǹtarìgì yorùbá ní ọmọ sọ gbàǹkọ̀gbàǹkọ̀ ohun ẹ̀ sì dùn létí ọlọ́run fún un ní mùyíbà ṣùgbọ́n Awólọ́wọ̀ ló ní kó débì kan kíbẹ̀ ọ̀dọ̀jà kérò ọ̀ fabẹ̀ ya ọwọ́ ọ̀ka rẹ̀ méjì tó bá náà ọ̀ ká ẹ gbé mi wọ́n bá a lọ bẹ́ẹ̀ làwọn èèyàn bọ́ sí wọn láàrin tí ọba sì fẹ́ láàrin wọn Awólọ́wọ̀ fẹ́ gbépò kan lẹ̀ kọ́ lọ dìbò tòkè bí kéèyàn wà ní rẹ́ẹ̀pù ní ìsìn kópò ń fẹ́ lọ sẹ́nẹ̀tì wọ́n á dìbò sẹ́nẹ̀tì kọ̀ wọlé wọ́n á ní rẹ́ẹ̀pù tóun wà tẹ́lẹ̀ òun sì fẹ́ máa kọ̀ǹtínú rẹ̀ lọ làwọn yòó wá níbo ni ẹ ti ṣe bẹ́ẹ̀ tí ọba sì fẹ́ láàrin wọn kò ní sọ wípé ó yàtọ̀ ọmọ yìí yàtọ̀ ara fún mi bóyá ni òró mi kàn ti ń pata sí lẹ́nu. ọ̀gá mọ̀rẹ́ ẹ̀ lọ́gàá ọmọọṣẹ́ mọ̀rẹ́ ẹ̀ lọ́mọọṣẹ́ wọ́n wá fààyè ọjọ́ orí ilẹ̀ ẹni ọba yẹn wọ́n rẹ̀spẹ̀tì bó ṣe ń pọ̀ gá mi lò náà ọmọ tẹ̀ fún ọ bó ṣe akọjá ààyè rẹ bá wojú rẹ ìjọ náà lọ́mọ̀ pé o ti ìwọ náà o ti kọjá abáńdì pẹ̀lú àpọ́nlé àtọ̀yàyà káàtì ẹ̀ débì kan kí wọ́n pààyàn lé ó yó ni ó jó oúnjẹ lọ àbẹ̀wò ni kúdúkẹ́ kúdúkẹ́ ó tún bíbí ọ̀bá dáa yóò ti jápa ẹlẹ́ẹ̀kẹrin tí ó lọ London tí ọmọ dé tí ọmọ rọrùn ó lọ Yúróòpù kan orílẹ̀-èdè bíi mẹ́jọ lọ́fọ́ ó bá ṣe pé bí yìí ni yóò jápa ni ẹni tó ní studio nínú ilé rẹ̀ London gbogbo ẹ̀ mọ̀ ọmọ wo ọmọ ìsá Ọlọ́run ló ní ó rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ Awólọ́wọ̀ àtàkíntọ́lá tí mò ń bá bọ̀ ọ wá di wípé ẹ̀yìn Awólọ́wọ̀ fi gáàpù lẹ̀ f'Akíntọ́lá pé ìwọ máa lo eléyìí lọ èyí ń táwó lọ́wọ́ fẹ́ fà lókè kọ̀ bọ́ sí mọ́ wọ́n bá padà kó wa ni tó ní jẹ́ ń mọ bẹ́ẹ̀tò mi lọ <laughs> níbo wọ́n ti ṣerú ẹ̀. àwọn èèyàn kò sí hàn láàrin Akíntọ́lá ọmọ gbà ọmọ gọra rẹ a ti kò jẹ́ bọ́lọ́ọ̀sà lọ bíbọ̀ rẹ̀ ó ṣòro. lẹ́nu rẹ̀ fàjà ẹ wò ó kọ̀tọ́ sí ńlá ọmọ èké ní morin àgbà ní mọ̀tàn ọ̀rọ̀ àwọn wọ́n gba disubútọ̀ wọn gba disubútọ̀ àwọn iléeṣẹ́ ńláńlá kan ọlọ́tí ẹlẹ́rìndòdò ní àtàwọn nǹkan bíi páànù kọ́lé nǹkankan ìyàwó ẹni tó bá wà ní premier ńjọ́ náà bí ìyàwó gómìnà nǹkankan àwọn first lady wọn a máa ní access sáwọn nǹkan wọ̀nyí ó wá di pé bẹ́ẹ̀ bá ṣàgbàpò lọ́wọ́ wa ẹ̀ tún nígbà tá a fi ń jẹun èyí ò ní a ah, ah, èyí ó sì á tó ọba jẹ tí ò ní akíntọ́lá sọ fún ìyàwó rẹ̀ kọ́wọ́ ọmọ òpùlẹ̀ kọ́ gba gbogbo nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí nǹkan gbogbo tí obìnrin fadéra ò tiẹ̀ mọ̀ ń tiẹ̀ wọ́n lọ kọ́ wọ́n gbègbè ku gbèsè lọ́kàn fadéra ń yé sọ́kọ rẹ̀ lọ́kàn ọmọ gọ́ra rẹ̀ sọ orí bá sọ wípé èèyàn da èèyàn da ìyàwó rẹ̀ lè sọ́dọ̀ èèyàn burúkú lọ́dọ̀ rẹ̀ béèyàn bá láhùn bí ìjọ olè òní ti mọ́ ìyàwó rẹ̀ lè sọ́dẹni tó náìsì níwájú rẹ̀ tí wọn ò ní mọ̀ pò ń lọ parí iṣẹ́ rẹ̀ lóru ọmọ pọkọ òun láhùn ó sì ń pọ́n án lé kò sì fẹ́ kọ́ yẹpẹrẹ lágbájá tí ń pò yìí wá jojúmọ́ ẹ jẹ́ já wá nǹkan fún ẹ mọ́jọ́ sọ wá lẹ́nu. láfta tí wọ́n bá parí iṣẹ́ gbogbo ẹ̀ ọ̀n tẹ́tí lẹ̀ pọ̀ tí wọ́n parí iṣẹ́ alẹ́ tán tó bá sọ fún pé nǹkan báyìí dádì ìwà ẹ̀ ṣe nǹkan báyìí kọ̀ǹtúrò búkú wà lọ́wọ́ wọn. wà lọ́wọ́ obe. fadé rẹ́rìn mọ́ọ̀tù akíntọ́lá. owó Dìdeolú òun rìmọ́ọ̀tù Awólọ́wọ̀ ọkọ mi mọ́ gbà o ìwọ ló post ipò rẹ ní. àwọn tọrọkọbọ tá a fi ń jẹ mọjẹ nìkan ó tún gba ipò rẹ o. nígbà ó ṣe pé wọn náà o ò ní o ò ní wádìí nǹkan dáadáa. ọkàn sàdédé mọ trust it. E. ògùn mú kó aya rẹ̀ mọ́ràn ńlá bá di bá a ṣe wàá dòdò. tí ọba ṣe pọ́lọ́run tó gbérú àwọn ẹnjìnìà ṣèyí Mákindé dìde kọ́mọ̀ pé Yorùbá ni Yorùbá ọmọ jẹ́ Yorùbá ni kíní ìkàn o wọ́n sì fọwọ́sowọ́pọ̀ iyì rẹ̀ ń bẹ lára Ṣèyí Mákindé dọ̀là tẹ̀yìn ọmọ. nígbà tá à ń dìbò lọ tí wọ́n gba bíbò yìí ṣe rí ẹ̀rọ paráàlú gọ̀ ni. wọ́n ní wọn ò mọ sáìn yàtọ̀ fúnra wọn wọn ò dábùrẹ̀ dàmọ̀ sí kínní wọ́n sà di gbogbo ẹ̀ pòròpò mọ́ra wọn. nígbà wọn dàmọ̀ sí wọn ò hàn yín pé àwọn délé yìí mọ̀ yàtọ̀ sí. Abdulwahidi adélábù pẹ̀ǹkẹlẹ́mẹ́s ọmọ adélábù tó náà dìbò tí ò wọlé ó ti soríire lábújá o wọ́n ti fún nípò mínísítà báyìí. kọ́ wa máa tako Ṣèyí Mákindé kinní kan ó kì lórí rédíò ẹ kú oríire o kinní kan kò ní bàjẹ́ o. ẹ ń bá mọ̀ pé òun ó ṣoríire láyé inú rẹ̀ ìbàjẹ́ sí nǹkan olóríire. bẹ́ẹ̀ bá rẹ̀ ni tí ọba inú ẹ̀ bá ń bàjẹ́ sí nǹkan rí ẹ wádìí ẹ̀ wò dáadáa kò bímọ tọ́ dáa. ẹni ẹlẹ́ẹ̀kejì ó sì lè jẹ́ pòǹgan ọ̀kọ́ oríire lẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. ìjà orogún ìjà orogún nǹkan tó rọ̀ mọ́ ọ̀pọ̀ o ìjà orogún èmi ò jọ ìwọ òjò mi láàrin bàbá dúró ládìí pọ̀ àti olóyè Ògúndé Obatu Ògúndé mi láàrin bàbá àsàlá olóyè dúró ládìí pọ̀ àti bàbá Ògúndé àwọn kan ní kọ́kọ́ ń lọ gbẹ́ bàbá létí bàbá àá ìwọ tó ń yọná lẹ́nu tó gbẹ́ pé gbogbo alágbà gbogbo ayé lọ́mọ̀ pálágbà Ṣàngó mọ̀ ní ọ́ ọmọ agbádé orí rẹ̀ mọ̀ lọ Èkó lọ wọkọ̀ lọ Èkó ọlọmọ foríbalẹ̀ fẹ́nìkan mo wí tèmi o Ìjẹ̀bú ni ọmọ akọ̀ǹtúrò rẹ̀ ṣẹ̀ ń gbọ́ ṣé èèyàn kíjẹ̀bú ṣé yóò bá kọ́ wọ́n gbé sí bàbá Sàlá náà lọ́kàn ìwọ gan tó dá dúró ìwọ tó ní limited liability ohun tíátà wo ló ní rí eh, aláwàdà nàìjíríà limited ló ń jẹ́ ìwọ tó jẹ́ pé o ti ní limited liability olówó ni ọlọ́run gbà fún ọmọ mọ́tò tó ń gùn ni níjọ́ bàbá àṣàlà ń gun range rover ó dàbí kéèyàn mọ helicopter ó dàbí kéèyàn ní private jet láyé òde òní kọ̀tọ́ lágbàá pinyanyan ni range rover ń jọ́ náà ó gun land rover ó gun range rover kódà nínú ọ̀rọ̀ tí gìrìpá sọ fún mi pé mọ́tò táwọn kọ́kọ́ rà láyé bá a sàlá ló fi mọ́tò ọ̀hún ṣàgbà fún àìsò pẹ̀pẹ̀. wọ́n ní mọ́tò kúkú pọ̀ jangan-jangan mọ́tò àmọ́yé austin àti bedford tó ń rà kalẹ̀ tí ó lò. ó bá a pé bá mi mọ́tò tí rẹ̀ ń jó ẹjá wà ó máa gbé lọ ká ká mówó díẹ̀ wá fún yín èlò yé báyìí là á san iye tí wọn náà ọ̀sán náà ló ní wọn mọ̀ gbé lọ. owó tí wọn kọ́kọ́ san àlọ wọn rí wọn ọ̀rá bọ̀ wọn ò san mí ìmọ́dò ní ọlọ́run. wọn gbà bá sàláfà jùlọ hàn àwọn kò fẹjọ́ àwọn sùn kò sì agbára rẹ̀ ń bẹ ńjọ́ náà tó bá fọlọ́pàá gba mọ́tò lọ́wọ́ àwọn yóò gbàgbé ló sì fi àwọn lẹ̀. ègìrìpá lọ pa fún mi o. nígbà tí owó ń jówó bàbá sàlá lọ kọ́kọ́ rówó èé ṣe tó fi kọ́kọ́ rówó bẹ́ẹ̀ àwọn Ìjẹ̀ṣà Èkìtì ni wọ́n lajú tí wọ́n kàwé sọ́nà tẹlifíṣàn láti ìwòrò òdù títí wá sídìí àpẹ́ní tí èdè géètì gbọ̀n àwọn <laughs> èmi nìjẹ̀ṣà èmi lèkìtì àwọn ní kọ̀ǹtúrò rẹ̀ fún àlùkò àwọn olú òkun àwọn nǹkan kan àwọn ní kọ̀ǹtúrò rẹ̀ ńgbọ̀ ya tásìkò tó sàtì àgbà gbogbo ẹ̀ padà fọmọ àbàdàn gbogbo bí wọn mú fúlàní ń wà àwọn èkìtì àwọn ìjẹ̀ṣà lónìí bẹ̀ àwọn àwẹ̀ wà lónìí àwọn èkìtì àwọn ìjẹ̀ṣà lónìí bẹ̀ gbogbo bí tí dídàmàkì tílé rẹ̀ wà ń woro òdùn àwọn èkìtì àwọn ìjẹ̀ṣà lónìí bẹ̀ dédé àgbọ̀ngbọ̀ tásìkò lójú ọlọ́run ọlọ́run gbà á padà wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́ fáwọn ọmọ onílẹ̀ láìsí wàhálà fúnra wọn ni wọ́n táwọn náà ò sì níyọnu gbogbo ọmọ wọn ti ṣe dáadáa èyí tí ó lọ ìlú èbó èyí ó ṣe kínní dádì ọyẹ ẹ máa lọ ilé ẹ lọ rìtáyà pẹ̀lú ayọ̀ àtàláfíà náà ni pé ńlá à tún máa gbé mọ́tò wá láti èkìtì máa gba mìrẹ́ǹtì kan sílé máa torí àfẹ́wà ẹ wo ẹ tàbí ìwọ òjù mi èmi òjù ọ ìjà orogún ti wà tipẹ́ o bàbá àṣàlá tògúnde dúró ládèépọ̀ àtògúnde jọ̀ǹjọ̀ǹ bí onítíátà kan bá lẹ pé òun ó ṣeré ń bẹ̀ lọ́tún la o àwọn tíátà míì tí wọ́n bá fẹ́ ṣeré ń bẹ̀ níjọ́ mẹ́rin àwọn ọmọ sí pósítà rẹ̀ ẹja sí ẹja sàǹbátà rẹ̀ káwọn èèyàn ọmọ mọ̀ pọ́ fẹ́ ṣeré eré tiwa ni kí wọ́n ó wò òun ó sì fi fọkànbalẹ̀ ńlu rẹ̀ wípé àwọn ayé ti rí pósítà òun láì mọ̀ pé rọ́ ni. nígbà ó ṣẹ̀ṣẹ̀ yá làwọn onítìátà dọ̀rẹ́ wọn èé sọ̀rẹ́ tẹ́lẹ̀ wọ́n máa ṣọ́ra wọn lọ́wọ́ àtẹ̀sẹ̀ ẹ̀ ṣọ́ra ọmọdé ọmọ jókòó rẹ̀fẹ̀rẹ̀fẹ̀. Sunday of blessed memory ó ṣe gudugudu méje yàyà mẹ́fà láti rí wípé òun kó gbogbo onítíátà sábẹ́ ọ̀brẹ́là kan ṣoṣo. ẹni ń bá wí bóbi náà bá kọ tiẹ̀ wọ́n pè sàn ní ń bá wí. ẹ rẹ́kọ̀dù téèyàn bá ṣe tí ò sówe ń bẹ̀ láti bẹ̀rẹ̀ dópin kì í ṣe rẹ́kọ̀dù gidi orin òwe ìlú òwe ntí yorùbá gbádùn láti lẹ́nu ńgbà ó dorí barista ó dorí ọmọ wúrà of blessed memory òun àti fatai olówó ń yọ èmi òjò ìwọ òjò mi ní lọ́pàá wọn pọ̀ ìwọ òjò èmi òjò mi ayé náà ló yé sí wọn láàrin ìyẹn ní Abẹ́òkúta. wọ́n ní èdè mọ̀ ń bọ̀ ná ìṣẹ́jú kan. FM 96.7. ìgbèdè o ẹ̀wà bá wà rà o tí pọ́ǹpì ló gbé.